الإحسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يسر الطاعة لمن شاء من عباده وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه سرا وعلنا يقول عز من قائل يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا عباد الله gẹ́gẹ́ bí àlàyé tá à ń ṣe síwájú nípa àwọn nǹkan eléyìí tó máa ń fa ìfàsẹ́yìn bá gbígbọ́n àwọn ọmọ àti mímọ arìn ojú ọ̀nà ọlọ́wọ́n bá wa eléyìí tí ó làgara àti bó ti ṣe máa ń jẹ́ sábàbí táwọn ọmọ fi máa ṣìnà àwọn àṣìṣe táwọn èèyàn máa ṣe nínú ọ̀nà tí wọ́n máa gbà láti fi ṣètọ́jú àwọn ọmọ wọn nínú rẹ̀ onáni ad-du'a'u 'ala al-awlad kí wọn máa ṣépè fún àwọn ọmọ tiẹ̀ pàápàá jùlọ <clears throat> irú èyí tí máa wáyé gbẹnu àwọn màmá màmá tó ṣe pé ọ̀rọ̀ tí ò tọrọ èpè náà ni tọrọ bá wà lọ tọrọ ńkọ́ èpè ńlá bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí ìbá àjọbí kùnrin ìbá àṣìjọbí bìnrin ni wọ́n ti fi ẹnu ara wọn ni wọ́n ti fi bàtà wọn ọmọ wọn jẹ́ látàrí ká máa ṣépè fún ọmọ ntí kò lọ títí wọ́n ṣépè tó bá wà lọ títí ńkọ èpè náà ni ní ìgbà tí àwọn kan ṣe àdúrà fọmọ tiwọn èpè ni wọ́n fi ń ba tiẹ̀ jẹ́ tó bá di pé èsì ìwé tó fi ránṣẹ́ bá dé má jẹ́ kí n tí ó kó sínú ọyọ lẹ́nu o nítorí pé n tó tọrọ. òun náà ló gbà àdúrà ló yẹ kó máa ṣe fọ́mà àdúrà ọlọ́njẹ́ ọgbọ́ ọlọ́njẹ́ ọgbà ọlọ́run sí ọlọ́mọarí irú àdúrà bẹ́ẹ̀ ló yẹ kó máa tẹnu àwọn òbí kó máa tẹnu wọn wá sí àwọn ọmọ wọn nítorí tó bá dá fọ́mà ó dára fọ́bi rẹ̀ tó bá kú díẹ̀ káàtó fọ́mà ó kù díẹ̀ káàtó fọ́bi rẹ ọwọ́ anúlẹ̀ ẹgbẹ̀ wọ̀rọ̀. eléyìí tí imam muslim tó gbé jáde nínú tírà rẹ̀ anabi sallallahu alayhi wa sallam oni la tad'u ala anfusikum wala tad'u ala awladikum wala tad'u ala amwalikum لا توافقوا من الله ساعة يسأل فيها عطاء فيستجيب لكم رواه الإمام مسلم النبي صلى الله عليه وآله وسلم ó ní ẹ má máa ṣépè lóra yín o ẹ ò sì máa fáwọn ọmọ yín bákan náà ẹ gbọ́dọ̀ máa ṣépè fún dúkìá yín nítorí kọ́mọ́bà wà á lọ sí àkókò kan tọ́lọ́wọ́n tí wọn kì tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ èwo ni ese tiẹ̀ ninu ẹ̀mí rẹ èwo ni ese tiẹ̀ ninu ọmọ rẹ èwo ni ẹsẹ̀ tiẹ̀ nínú dúkìá rẹ tọ́ba ní kí ilé ayé kó dàrú kó burú fẹ́mi rẹ a lè ya ẹ̀mí àti ara rẹ sọ́tọ̀ọ̀tọ̀ tó bá ti burú fẹ́mi rẹ ara rẹ náà ṣègbé nìyẹn tó bá wá ṣépè fún àwọn ọmọ rẹ tí èpè yẹn bá di pọ́n mú wọn ó pé lọ́nà kan àbọ̀nà míì èpè mú ọ nìyẹn. nítorí pé àwọn ọmọ rẹ ọmọ tiẹ̀ nìyẹn tó bá sì ti fẹnu gbá tọmọ rẹ jẹ ò lè fọmọ ọlọ́mọ sọmọ bẹ́ẹ̀ náà lẹni tó fi èpè tó fi bà dúkìá rẹ jẹ ọdájú pa ara rẹ ló ṣe o ara rẹ ló ṣe kò sí ẹni tí ó dájú lẹ tí ó wà máa wọ ọràn pé kọ́ ọmọ wa náwó mú dúkìá tó ń kọ́ ọmọ àti bọ́ba ti ṣe fẹ́ níbẹ̀ torí ẹ̀ àdúà àdúà ńlọ yẹ kó bí ọmọ ṣe fọ́mọ rẹ̀ kó máa ṣe àdúrà fún ní kọ̀kọ̀ àti ní gbangba kó máa ṣe àdúrà fún nínú foríkalẹ̀ kó máa ṣe àdúrà fún láwọn àyè àti àkókò tí ọlọ́run ọba ti máa ń gba àdúrà nítòsí dájú òun náà ni pé oníkálukú nínú wa tí àwa náà bá wúra wa wò á rí i pé ibi tó oníkálukú bára rẹ̀ àdúrà òbí rẹ̀ ibi tá àdúrà òbí gbà lé ọ lórí dé ibẹ̀ náà ni wọn náà bára rẹ̀ bàbá rẹ ọlọ́lọ́mọ yìí àdúrà tó ń ṣe fún ọ tí wọn bá ti kú tí wọ́n sì ń ṣe fún ọ tó fi dùn ní yìí báyìí bàbá rẹ tó ti kú ọlọ́lọ́mọ yìí àdúrà tó ṣe ṣe ṣe ṣe lórí rẹ kó tó di pọ́sẹ̀ láìsí ìyá rẹ tí ó ti kú ọlọ́lọ́mọ yìí àdúrà tó ṣe fún ọ lójoojúmọ́ èyí tó sì ti kú ọlọ́lọ́mọ yìí àdúrà tó ṣe fún ọ kó tó di pọ́ kú lórí kọ́ dáa fún ọ náà ni kọ́ mọ́ bàjẹ́ fún ọ ibi tájú àwọn gbàlẹ́ ọ lórí iná lórí ra rẹ yẹn sọ wáyé kọ́ wá pépè lọ́yẹ kí wọ́n máa sánà kọ́ ọmọ wọn fáwọn ọmọ rẹ ní múdùmúdù ní báàfù ní báàfù tó fi wá ba tiwọn jẹ torí ẹ kẹlẹ́nu ọ̀ṣọ́ ẹnu ẹni tó bá ti sí ọ̀rọ̀ rere lẹ́nu rẹ̀ sọ́mọ rẹ̀ kó kóra rẹ̀ níjànú kó sẹ́nu rẹ̀ ń déédéé síbí kọ́ mẹ́jẹ ni tó ṣe pé ọmọ sí pẹ̀lú ọmọ rẹ̀ tí ọba yọ ìpè tó ń ṣe fún ọmọ rẹ̀ ń lédè kúkúrú ara rẹ̀ ló ń ṣe fún un. nínú àwọn àna àti àwọn àṣìṣe táwọn èèyàn ń ṣe níbi títọ́jú ọmọ eléyìí tó máa ń ba tọmọdé porongodo òun náà ní kọjá yìí pé kéèyàn ọjọ́ ẹni tó jẹ́ pé ń rí ọmọ rẹ̀ lórí àwọn nǹkan tí ò wúlò àwọn àránù àwọn ìrégbè kọ́yẹ́ pé lórí rẹ̀ lẹ́yìn tírèènì ọmọ ti yín lé lórí bí kí bàbá ọmọ sọ fọ́mọ pé tíìmù wo ni tíìmù tiẹ̀ ewu ló ń support nínú àwọn tíìmù nínú àwọn tíìmù lóyìnbó yẹn tí Arsenal ló ń sọpọ́tì ni àbí Chelsea àbí Barcelona àbí èwo ni wọ́n ń sọpọ́tì sí Atlantico ni àbí èwo báyìí làwọn bàbá àwọn bàbá kò gbèrègbè àwọn bàbá àránù ni wọ́n máa tírèènì àwọn ọmọ tiwọn bẹ́ẹ̀ náà làwọn ẹ̀yà àwọn náà máa tírèènì àwọn ọmọ wọn lórí pé wọn náà oní láti ní tíìmù tiẹ̀ tí wọn náà support wọn náà wọ́n ní club tó ṣe pọ́ ọmọ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ náà làwọn òbí mi wọ́n tírìnì àwọn ọmọ wọn ìpè ẹgbẹ́ wo lọ fẹ́ wọ̀ nínú àwọn ẹgbẹ́ ẹ̀ránù àwọn ẹgbẹ́ òfò tó wà láyé bí àwọn ẹgbẹ́ tó ṣe pé wọ́n máa ń tírìnì ara wọn lórí bí wọ́n ṣe ń yan gbogbo aráàlú jẹ àwọn tó máa ń tírìnì ara wọn lórí ọ̀nà tó wá fi máa jíwọ́ kó nílé ìfowópamọ́ àwọn tó máa ń tírìnì ara wọn lórí bí wọ́n ṣe máa ṣe gbájú ẹ̀ bàbá ọmọ wa tírìnì ọmọ rẹ̀ láti jọ́ kan nínú àwọn ẹgbẹ́ òfò wọ̀nyí báyìí àbí kí bàbá kọ́ máa kọ́ ọmọ rẹ̀ láti jẹ́ ẹni tó ṣe é pé yọ lọ máa bẹ́ ti bọ́ọ̀lù pé ta ni ó wíìnì ta ni ò ní wíìnì wọ́n máa lọ ta tẹ́tẹ́ lé yẹn bàbá òun sọpọ́tì tíìmù kan ọmọ ń sọpọ́tì tíìmù míì bàbá àtọmọ wọn jọ wá wọ ọkọ òun yọ ọmọ wòran pé kí ló ń sa eléyìí wọn ọgbẹ́ni wọn mọ̀ ní ah, bàbá àtọmọ mà ní wọn ni wọn á ń ṣe báyẹn orí wọn dàrú ni ó ní à ah, kálukú ń sọpọ́tù tíìmù tí ẹni kálukú ń sọpọ́tù tíìmù tí ẹni ẹwà ìgbọ́n ti tó kọ́dà ó débi pé bàbá mi ọbẹ̀ wulẹ̀ ọmọ náà bẹ̀ wulẹ̀ pé ah, mo lè lu ẹ̀ à dáàdì lè lu mi gbé o à ah, la hawla wala quwwata illa billah ẹni tó máa ń tírẹ̀nì ọmọ tiẹ̀ lórí irú ranu báyìí olóma káwọ́ lórí sunkún ní ọjọ́ tí àwọn ẹni tó tírẹ̀nì àwọn ọmọ tiwọn lórí ní tó wúlò tí máa sẹ́kù táwọn náà bá jẹ́ni tí ń kéré oko tínú wọn dùn lórí bó ti ṣe dáa fáwọn ọmọ tàwọn tó lórí báwọn ọmọ wọn ti ṣe ga tó ìwọ náà wọn náà máa kó tiẹ̀ nídìí ìrẹ́gbẹ̀ àti ìranù eléyìí tó tírìn àwọn ọmọ rẹ lé lórí nínú rẹ̀ òun náà ní bọ́pọ̀lọpọ̀ sí máa ń tírìn ọmọ tiẹ̀ lórí àti pé bí òyìnbó ni kọ́ sáàmà ṣe ọ̀gbọ́dọ̀ ṣe bí èèyàn dúdú o torí pé àṣìṣe lọ́lọ́run ṣe tọ́ dáwọn léèyàn dúdú o bí òyìnbó ló yẹ káwọn rí torí pé nọ́mbà yẹn jọ yẹn wọ́n sì mú fáwọn ni òyìnbó ló yẹ káwọn jẹ́ láwọn bàbá òfò yẹn wọ́n máa tírèn ọmọ lórí pé kọ́sá máa ṣe bí òyìnbó tó bá fẹ́ gbé búrẹ́dì sẹ́nu wọ́n lọ́wọ́ sí ni kó fi gbé sí bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe ń lo òyìnbó bẹ́ẹ̀ ni tírò ọmọ bẹ́ẹ̀ tó bá fẹ́ wẹ́wù wọ́n lọ́wọ́ sí ni kọ́kọ́kọ́ fi sínú kọ́kọ́kọ́ kakabọ̀ torí pé bẹ́ẹ̀ lòyìnbó máa kí apabọ̀ náà ọwọ́ sí na bẹ́ẹ̀ náà ni tó bá bọ́ bàtà wọ́n ní kọ́kọ́kọ́ bẹ́ẹ̀ sí ọ̀tún torí bẹ́ẹ̀ làwọn òyìnbó máa ń ṣe gbogbo nǹkan bí òyìnbó bí òyìnbó títí táwọn àtòyìnbó fìjọ bára wọn níbi tọ́lọ̀ ń pèsè póyìnbó ọmọ gbé tọ́ba di lọ́la al-qiyāmah wala hawla wala quwwata illa billah kí ló dé tó fi jẹ́ pé tìyàn ọ̀dà kí ló dé tó fi jẹ́ pé islam ọ̀jọ́ lójú àfìṣesí àwọn kèfèrí ìṣesí àwọn kèfèrí káfìrì iná ni máa wọ ọ̀pọ̀lọpọ̀ eléyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ train àwọn ọmọ rẹ̀ bìnrin lórí pé kí máa wọ bọ́ǹfò pátá iná ni wọ́n gbé jáde láti ilé wọn àwọn aláìlójútì àwọn ọ̀gùn tí ń rùn ràì tí ń rùn sí gbogbo ara ayé tó rò dáa ni ó kúkú dáa ó mórúkọ rẹ ni aṣẹ́wó bastard aṣẹ́wó bastard gbogbo àwọn tó máa ń sọ fún ọ pé ẹ máa wulẹ̀ mà ẹ máa rọra mà ní ìgbà tó wọ̀wọ́ kú wọ yẹn àìtọ́jà ló mú wọn máa paṣẹ́wò rẹ ní madam àìtọ́jà ló mú wọn máa rẹ ní madam you are very foolish kí ló rò pọ́ ọjà tó ń fi rin òwò káyé kí ni tó ń polówó kí ni ń bẹ lára rẹ tí ò sí lára obìnrin mi tó fi wá jẹ́ pé ẹ wà mọ́ wá múra bí ẹni tó ṣe pé ó ti sí èrè tí ò lóbi kankan lé kò lẹ́ni kankan tí báyà wí ẹ rẹ lómi inú wa lórí ọ̀nà ẹ mọ̀ sí la hawla wala quwwata illa billah awali hawla ìhàbá sáwọn eléyìí lóbi bí tí wọ́n lóbi bí wọ́n dájú pé wọn ò lóbi àwọn òbí tó jẹ́ pé máa bá tẹni jẹ́ àwọn òbí tó jẹ́ pé wọ́n máa ń tọ́yàn sójú ọ̀nà tó burú tí ba tẹni jẹ́ ní ìgbà tí àbádé rẹ̀ bá wá dé kò yẹ kírun àwọn òbí bẹ́ẹ̀ ó kábàámọ̀ kò yẹ kírun àwọn òbí bẹ́ẹ̀ kún ọbọ̀ kàn jẹ́ o torí pé níta ẹ̀fẹ́ fọ́ máa yín òun náà lọ́ máa yín gbé. nínú nǹkan tí máa bọ́ máa jẹ́ ilé ìtọ́pọ̀lọpọ̀ nínú àwọn òbí tí wọn kì í ṣe làákàyèsí tí ó fi jẹ́ pé ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ lọ bọ́mọ rẹ̀ jẹ́ òun náà ni kí wọ́n máa ṣèrànù kí wọ́n máa ṣèrégbè níwájú àwọn ọmọ tó bí eléyìí ìmọ̀ abọ́mọ jẹ́ gidigidi ni bí baba tó ṣe pé ń fa igbó níwájú àwọn ọmọ ó mú igbó kánná sí i ọmọ wa ń wòran kékeré léyìí ó ní ha wíwí nìyẹn wíwí ni mò ń gbà yẹn igbó nìyẹn ó ló ń gbà sórí kórìí ó lè bá pépépépépé láì jẹ́ pé ọmọ mọ̀ pé máa jẹ́ kórìí ó dàrú bẹ́ẹ̀ lọ́mọ mọ̀ wo baba rẹ̀ tí baba ọmọ fa igbó yìí ọmọ náà ó dájú sáká gbọ́dọ̀ kan ọjọ́ kan tó ná òfin igbó tí ó fi lọ ìdí rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní fàṣàgbárí àbí bàbá tí ń mu sìgá níwájú àwọn ọmọ rẹ̀ ilé tí ọ̀dà lọ kọ́ lẹ̀ di ọmọ kò sí tàbí ṣùgbọ́n níjọ́ tó ọmọ bá kó sínú ẹ̀ yọ yẹ ọ lẹ́nu ìbànújẹ́ ni ó sì jẹ́ fún ọ. bẹ́ẹ̀ náà ni bàbá tí ń gbọ́ orin tí ń gbọ́ orin níwájú ọmọ wọ́n ń gbé rẹ́kọ́ọ̀dù sí ni bẹ́ẹ̀ ti ṣe ń gbé kan sí tọ́ntàn ni wọ́n tún gbé mi sí. bàbá wọn ń tàdíreke ìyá náà mú jójó níwájú àwọn ọmọ tí wọ́n bí irú àwọn ọmọ ọlẹ́rù pa àwọn ọmọ yà á àwọn ọmọ àwọn ò lọ ní ìgbà tí ìjọba kàn torí pé irúbẹ́ ẹsẹ̀ fẹ́ kọ́ ọmọ orí ẹ̀yin náà lẹ́yìn ẹsẹ̀ fẹ́ kọ́ ọmọ ẹ̀yin náà lẹ́yìn bàbá tó ṣe pé ń gbé aṣẹ́wó wọlé ti ń gbé kúkúrú ní ń gbé gíga ti ń gbé wọlé lójoojúmọ́ ọmọ ń o yóò kpọ̀rọ̀gùn ìyá rẹ̀ ní sí ọ èyí tá láì màkàn fi ń ṣe ra rẹ̀ ju ètò orogún ìyá rẹ̀ fi ń ṣe lọ. bẹ́ẹ̀ náà ni bàbá tó ṣe é pé òun tiẹ̀ ọtí ni lóríṣiríṣi ní ń bẹ nínú fíríjì ọ̀daràn ọlọ́tí kan ẹlẹ́rìn dòdò ọlọ́tí kan ẹlẹ́rìn dòdò etí gé wọn ní fún tún ti rí bẹ́ẹ̀ ni ọ̀rá gbogbo ẹjọ́ sínú fíríza ètò kó fíríza ó ní wọ́n ti sínú ọ̀rá ó ṣe fíríza wọ́n ti kó kan sínú fíríjì pé kọ́ mọ́ bá fọ́nù fírísà bí ó sì máa jó sẹ́nu tí ó máa da sẹ́nu nù tó bá gbà sẹ́nu tán olórí ibu ojú rẹ̀ wá ti kẹ́rẹ̀bẹ̀tẹ̀ bí ìgbà tí iná kẹ̀ bí ìgbà tí iná kẹ̀ bẹ́ẹ̀ lójú wọn rí ọmọ ọmọ wò pé yẹs irú bí bàbá tiẹ̀ ṣe ń ṣe yóò wò náà so náà láìpẹ́ òun máa tó lẹ́vù bàbá yìí tó náà bẹ̀rẹ̀ sí ní gbàǹkà yìí pọ̀lọpọ̀lọpọ̀ ọmọ rẹ̀ jẹ́ ọmọ sàdédé bàjẹ́ jẹ́ máa nígbà tó ṣe gbájú ẹ̀ fún yàn tó jàǹbá rẹ̀ tó wá dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ níwájú àwọn ọmọ rẹ̀ táwọn rin àrin tákìtì lórí irú jàǹbá eléyìí tó fi sọmọ ẹ̀yà rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n àwọn ọmọ ọmọ kọ àwọn náà nídìí láti jẹ́ ọ̀daràn àwọn náà nídìí láti jẹ́ ọ̀daràn gẹ́gẹ́ bí dádì àwọn tó gbogbo orú nǹkan oníkàlùkù wa ń tẹ̀ ń bá ń ṣe wájú àwọn ọmọ ẹ̀ ń ni o bí bàbá àti màmá ni tẹ́kí gbogbo àtọ́ba ti bára wọn ṣeré wọ́n mọ̀ bára wọn ṣeré wájú àwọn ọmọ ni wọ́n máa bára wọn sùn níwájú àwọn ọmọ àwọn ọmọ àwọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yìí ẹ̀rí pé kò ní pẹ́ kò ní jìnnà rondo rondo làwọn ọmọ wọn náà làwọn náà wà tí ọ̀kan nínú wọn tí ó fi máa sọ fóbìnrin nínú àwọn ọmọdé kéékèèké náà pé wá ń bí kémi pẹ̀lú rẹ̀ kájọ ṣe irú tí dádì àti mọ́mi máa ń ṣe wàlà hàwùlà wàlà quwwata illa billah ẹ̀rùn pé ilẹ̀ ń bọ́ máa jẹ́nu ilẹ̀ ń sọ máa di orísìí míì tó bá ṣẹlẹ̀ tó délẹ̀ tán ẹ mẹ́jọ yà yín lẹ́nu o. ìgbẹ̀yìn náà yóò tó yín tí kó tó di lọ. bẹ́ẹ̀ náà ni àwọn ìyá kò ní sàlùbákà tó ṣe pé wọ́n máa bọ́ra wọn òwò níwájú àwọn ọmọ wọn pé kí ni ń di ohun kí ni ń ibi ìdìtọ́ gbàjáde kí ẹ bá àwọn ìyá aláìlẹ́sìn bí wọ́n ti ṣe máa wí ò lórí lọ́wọ́ ni nítorí pé fi ń kọ́ níjọ́ tí àbádé rẹ̀ ọba nítorí pé ọ̀lọ́ ti fi kọ́ ọmọ pa àárín òhò ń gbà mí tó ọmọ náà sì bẹ̀rẹ̀ sí ní rin òhò torí pé àsìkò tó bọ́ra rẹ sí òhò ó tiẹ̀ tira pọ́nmọ́ ń wọ̀ bẹ́ẹ̀ náà lọ́mọ dọ́tò lọ́ bá bọ́ra rẹ sí òhò wàláhì kò ní tira pẹ́ nìkan wò nítorí pé òwú tí gbọ̀n náà ọyọ gbogbo òdìta ọyọ gbogbo amúta níwájú ọmọ la hawla wala quwwata illa billah ó túmọ̀ sí pálá ìlórí lọ́ni ọ ọfẹ́ bá tọmọ jẹ ọfẹ́ bá tọmọ jẹ nígbà tó tọmọ bá sì bàjẹ́ tán wọ́n fẹ̀sùn kẹ́nìkan kan o àforí ara rẹ o bàbá tó ṣe é pé ọyọ afẹ́fẹ́lẹ́ ọyọ sí irùngbọ̀n rẹ̀ ọ̀nfà níwájú ọmọ ọ̀nfà àgbọ̀ndán àgbọ̀ndán ọ̀ndán lọ síbi dídí kòǹgìrì ọmọ ń sẹ́yìn rí ọmọ ọmọ òkè what daddy is doing is the best tí bàbá ń ṣe ló dáa ju lọ́jọ́ iwájú ẹni tí ó bá sọ pé fìrùngbọ̀n rẹ lẹ̀ wàhálà kékeré kọ́ ni ó ṣe ṣé fẹ́ sọ pé tí dáàdì mi ṣe kú ọ̀dà ni àbí kílẹ̀ ń bá mi sọ tí ó dùn lẹ́nu after all àfa ni bàbá mi náà bẹ́ẹ̀ lánàá láì máa gbọ́ bẹ́ẹ̀ nìkan sọ pé ọmọ lè má mú lò bàbá òun ò sì fi irun gbọ̀n kan tó fi kú tọ́ bàbá rẹ̀ nìyẹn gbà tó ṣe pé àwọn wọn máa ma takuta nabi Muhammad sallallahu alayhi wa sallam kí wọn náà máa mọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni nínú rẹ̀ òun náà ni bí bàbá ó ṣe lọ kó ra àwọn fíìmù wálé àwọn fíìmù oríṣiríṣi síríìsì fíìmù ti ń bẹ nídìí ẹlòmíì ọ̀tayọ àwọn tíra tá a máa kó sílé èkó tíra wa pamọ́ sí. wọ́n tó ní tí gbogbo ara ògiri kún eléyìí àgbákò eléyìí alóde eléyìí ọ̀daràn gbogbo ẹ̀ lóríṣiríṣi ni wọ́n tó bẹ̀. wọ́n lè gbé ah, ṣe ní àgbákò series two hundred and five ẹ̀ àgbákò series two hundred and five níbo tí ibi tí a wá to àwọn series yẹn sí tó fi ń di pé two hundred sẹ́mi àpò gírígó ti kún nítawọn míì fowó wọn ránu wọn rárá kúra kálé wọn wá jókòó tí wọn máa wò kọyà wá lẹ́nu ńgbà tí bàbá jáde kúrò nínú ilé ìyá náà jáde kúrò nínú ilé wọn wá jọ di ó di ríẹríẹ ibi tí wọn ti ń ta rẹkọọdù létí títì wọn ní fíìmù tuntun kásẹsẹ jáde bàbá dúró ń bẹ ìyá dúró ń bẹ sọmọ òní tẹ̀lé wọn òun náà tẹ̀lé wọn wọn wá tòṣe títí níbi tọkadà ń gbà níbi tí mọ́tò ń gbà tọ́kadà bá wà kan mọ́tò àsìgbà mi lórí pé kíni wọ́n wo latest wọ́n wo latest wọ́n sì ń bá wọn sọ̀rọ̀ ọlọ́run ẹnìkan kan ọjọ́ kan bẹ́ẹ̀ àmọ́ wọ́n wo latest báwo la ṣe sórí ibú yìí tí ó pojú òṣùwọ̀n wọ́n wò la hawla wala quwwata illa billah irú àwọn bàbá aranu báyẹn irú àwọn bàbá jalajala báyẹn irú àwọn ìyára dáradá báyẹn sẹ́yìn mọ̀ pé bó lọ́mọ́dà bó lọ́mọ́dà ńgbà tí ìyá tó tó tó tó fún ìjà tọgbà mi tí ó ti lọ wo fíìmù tuntun tó ṣẹ̀ṣẹ̀ jáde tọgbà lọ tó náà dúró sẹtẹ ẹsẹ̀ títì tí ń wòran gbogbo wa ń pariwo ń bẹ alẹ́ yìí ò kíyèsí ni adúpẹ́ fẹ́ràn pé wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́yìn wọ́n wá péjọ sétí títì wọ́n wá péjọ síwájú ẹni tí ń ta rẹ́kọ́ọ̀dù bí ìgbà tí wọ́n ò rí tẹlifíṣàn rí bí aró oko tẹ́lẹ̀ pé ẹ̀ẹ̀kan lọ́dún ni wọ́n múná wà lù wọn gbogbo wọn péjọ sétí títì báwọn wo fíìmù ni fíìmù tuntun kan jáde ni kí á ni wọ́n máa ṣe nínú fíìmù yorùbá ju ogun lọ abẹ́yẹn òwò rí ni ogun náà ni yọ parí sóògùn náà ni àbí kí wọ́n ní ṣọ́ọ̀ṣì ló wín ni àbí kí wọ́n ní mọ́sálásí ló wín ni kí á ni gbogbo irọ́ lásán yóò sì parí sílé babaláwo náà ṣé nítorí ayẹ ká lọ máa fi gbésí ayé tiwa ṣe nu ṣé nítorí lọ́n ti torí rẹ̀ dá wa nù ká máa fi gbésí ayé wa ta rọ́bà ká máa fi gbésí ayé wa ta tẹ́tẹ́ ṣé nítorí lọ́n ti torí rẹ̀ dá wa nù ó lọ́wọ́ jayé orí òun àárí bẹ́ẹ̀ ṣe ń jẹ́ ẹ̀ nídìí fíìmù àgbákò àríbẹ̀nsẹ̀ ń jẹ́ nídìí wákà fújì wọ́n wá kó àwọn ọmọ òfò síbẹ̀ àwọn ọmọ tó jẹ́ pé ọmọlúàbí iná ni wọ́n wà wọ́n mọ̀ wọ́n tàdíreke wọ́n mọ̀ wọ́n pé nǹkan ni nǹkan ni kí ni bẹ́ẹ̀ ni nǹkan tẹ́ wò tẹ́ ìwọ náà rọrùn nù tẹ́ wò tẹ́ ìwọ náà rọrùn sẹ́yìn sẹ́mi pé àwọn abatẹnijẹ́ oná làwọn ẹni tí ń ṣe gbogbo oru rẹ́kọ̀dù àwọn ajẹ́ kí àlùkìyàmẹ́ ẹni kó dogun dọdẹ mẹ́ni lọ́wọ́ káwọ́ ná ní rọrùn àwọn làwọn ẹni tí ń ṣe gbogbo oru rẹ́kọ̀dù tẹ̀ ń wò àwọn òlàlùkìyàmẹ́ kan tí wọ́n wà àwọn fẹ́ kí ilé ayé yìí bí tàwọn ti ṣe ta kí tìyín náà fọ́ torí ẹ̀ bàbá tí máa ń ba rẹ̀ jẹ́ báwọn àwọn àjòkó sí di sinimá àjòkó sí di fíìmù gbogbo ẹ̀ wọ́n rà lóríṣiríṣi láti gbà tí wọ́n ti ń ṣe sínú fídíò wọ́n tún ṣe sínú cd wọ́n tún ṣe sínú dvd gbogbo ẹ̀ ni wọ́n rà kalẹ̀ wọ́n kó kalẹ̀ ní rẹ̀gẹ̀dẹ̀ lóríṣiríṣi àwọn ò ní ìdánilẹ́kọ̀ọ́ kan tí ń sọ nípa ẹ̀sìn islam tí wọ́n kó kásẹ̀tì rẹ̀ lé kí náà fẹ́ fi ṣe àwọn àfáà tí búyàn àwọn àfáà tí búyàn wọn ò búyàn wọ́n sọ pé àìdá tó ń ṣe nìkan pàtì because tó bá kú lórí rẹ̀ wá gbà wọn ò bú ọ gbàtọ́ ẹ̀pọ̀ dára ni wọn ò nífẹ̀ẹ́ ni tí ó fi ọ mọ̀nà nítorí pé ẹtù kò fẹ́ràn sáná gẹ́gẹ́ bí àwọn ọmọ olè tí wọ́n ti ṣe fẹ́ràn ọmọdé tó bẹ́ẹ̀ náà ni gbogbo àti ìbàjẹ́ kò ní fẹ́ gbọ́rọ̀ ẹni tí ó sọ pé nítorí ṣe yí ìbàjẹ́ ni torí de eléyìí ọ̀dọ̀ wa kápátì kó tó di pé kúde à ń bàtọ́ máa jẹ́ látàrí gbogbo ránù àti régbè táwa náà mójútó torí kí tẹ̀yìn bá ti mójútó régbè wàláì báwọn ọmọ yẹn ó ṣe jẹ́nu ẹ kíyèsí tí òbí bá jẹ́ òbí gidi tóbi sì jẹ́ pé gbogbo tó wúlò láyé tí ó ṣe láǹfààní lálùkì yá màá lọ́ba mójútó gbogbo ọmọ tí ò bá ti fẹ́ tọ ojú ọ̀nà rẹ̀ ẹ rí i pé ilé jókòó sí kò ní rọ̀ lọ́rùn gbogbo ọmọ tó bá ti fẹ́ yọ ọmọ burúkú ẹ rí i pé kò ní rọ̀ lọ́rùn láti jókòó sílé torí pé dáadáa tẹ́yìn ọmọ pè sí dáadáa tí ń rí lọ́dọ̀ tí òun ọ̀fẹ́ ṣe ọmọ tó bá ti fẹ́ sórí ibú ẹ rí i pé kò ní fìdí mọ́lé wọn lọ́mọ kọ́kọ́ kúkọ́ lóde ni tọ́ torí ọmọ bá sì ṣe dáràn náà ní kálukú ṣe ló kọ rẹ̀ bàbá òní gbaná tọmọ wọ̀ ọmọ òní gbaná bàbá wọ̀ kálukú nínú kọ́dá àlìjáná tiẹ̀ wọ̀ àbí kó sì ṣe kíni kọ́dá náà tiẹ̀ wọ̀ àlìjáná ní kọ́lọ́wọ́ bó ṣe tiwa. bákan náà nínú àwọn àṣìṣe eléyìí tó ṣe pé ó máa ń ba tàwọn máa jẹ òun náà ní ká máa mú ìwékíwé wọlé o ìwékíwé ká máa mú wọlé àwọn ìwé kan wà tó ṣe pé kò yẹ ká mú wọnú lé wa o àwọn òwe tí ń pe ní lọ sídìí kásì bàjẹ́ àwọn òwe tí ń pe ní lọ sídìí kásì rànù especially àwọn magazine tí wọ́n ṣe lóríṣiríṣi báyìí tí wọ́n ya àwọn obìnrin síbẹ̀ ní hóhùn ọmọlúàbí irú eléyìí kọ́ ẹ kọ́ wà nù wa o nítorí pé ẹ̀ ní yé yọ o ní bàbá tàbí màmá títí tí o fi di pọ́ bọ́ sáwọn ọmọ yín lọ́wọ́ ńjọ kan tó bá sì bọ́ sáwọn ọmọ yín lọ́wọ́ ẹ̀ bàtọ́ ọmọ jẹ́nu o ẹ̀ bàtọ́ ọmọ jẹ́nu o ìkakọ̀ ní wọn máa ń dì máa o ọmọ ọmọ pé kílẹ̀ yín náà jẹ́ tó náà jẹ́ kílẹ̀ ń ṣe tó náà ní ṣe wala quwwata illa billah bẹ́ẹ̀ náà ni àwọn oríṣiríṣi àwọn ẹ̀rọ eléyìí tá a fowó rà lónìí ọ̀n bẹ nínú àwọn ẹ̀rọ eléyìí tó ṣe pé tá a bá gbé wọnú lé wa tá a bá máa mọ́nítọ̀ bí wọ́n ṣe ń lò tá a máa mọ́tútù bí wọ́n ṣe ń lò ó dájú pé yóò ṣe sábàbí àti bàtọ́ máa jẹ́ bí kẹ̀kẹ́ fọ́ nídìí tẹlifíṣàn àti satellite ẹ ti ra television, bóyá kìíní kan TV, bóyá kìíní kan flash tv bóyá kìíní kan dstv ẹ mọ àwọn channels tó wà nínú àwọn television yẹn tẹ ẹ bá kó gbogbo ẹ kalẹ̀ bóyá lẹ́ẹ̀rí kan eléyìí tó ṣe pọ́ fẹ́ tún gbèsè ayọ̀ mi yẹn sí báwọn channels yẹn ṣe pọ̀ tó kálukú ó ní aim aim tó wà nù gbogbo ẹ wọn ní entertainment entertainment yẹn at the end of the day yọ padà result sí jìnnà sẹ́sìn jìnnà sẹ́sìn jìnnà sẹ́sìn náà ni. bàbá kan olùfẹ́ máa wo ìdánilẹ́kọ̀ọ́ ni wọ́n wa lórí àwọn máa rí ìdánilẹ́kọ̀ọ́ wò lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tó ń fi lọ ra igbá yẹn o òun á ra gbá òun dojú rẹ̀ kòkè o. làwọn ìyàwó méjì lọ́ba sì jókòó tí wọn ò bá níṣẹ́ nínú wọn bọ́ọ̀lù ló ń máa lépa mẹ́ nbọ ni máàtì wà nbọ ni máàtì wà obìnrin fa èkejì òun dírámà yorùbá ni dírámà yorùbá twenty four hours sọ̀rọ̀ pé wọ́n ti ń parí ọ̀kan bẹ̀rẹ̀ ni ìwà àwọn ìyàwó wọn fẹ́ yí o mọ́ o ẹ dákun ẹ gbà mí o ah, ẹ̀yin náà lẹ́ẹ̀ bá tiwọn jẹ́ ni kọ́kọ́ gbára yín ṣáájú kẹlòmí ò tó ma bí ó ṣe gbà yín torí pé ẹ̀yin la gbégbékúgbé wọlé yín ìgbékúgbé tẹ́ gbé wọlé òun ló ń bàgbèsè ayé àwọn ará ilé yín jẹun bẹ́ẹ̀ bá gbé nǹkan wọlé táyìdá bá ń bẹ́ńbẹ́ táǹfààní ń bẹ́ńbẹ́ tẹ́ bá ti lè máa mọ́nítọ̀ bí wọ́n ṣe máa lò tí ó fi jẹ́ pé tàǹfààní lásán ni wọ́n ń lò ẹ̀yin lẹ fọwọ́ ara yín balẹ̀ yín jẹ́ o torí ẹ̀ ọ̀dọ̀ wọ́n wà o kákúkú máa fowó wa ká máa fi jẹ fufu ká máa fọdọ sí kí ká máa fi gbé ó péjú ká lọ ra ràkúrà lọ ràkúrà tó gbé wọlé tó pé náà ni ọba gbèsè ayé tiẹ̀ jẹ́ tí ó bá tàwọn ọmọ jẹ́ èèyàn lè máa wo fíìmù tí wọ́n ń ṣe wọ̀nyẹn ní twenty four hours kò bá jẹ́ ti Yorùbá kò bá jẹ́ ti Haúsá kò bá jẹ́ ti Igbo kò bá jẹ́ ti English kó o pèpè fún sọ láti kọ́ fẹ́ dìde ọláì kò ní fẹ́ dìde pé ah fíìmù tó dùn tó báyìí bàbá lè máa mú ó tún lè má tètè jáde bá ó kéde ń dúró díẹ̀ à ń kúkú rí i àwọn tó yẹ pé ńgbà tábà tó gbé sọláàt ni ó tó jáde lé àwọn tó ṣe pé ńgbà tábà tó fẹ́ sálámà ni ó tó dé àwọn tó ṣe pé ńgbà bá sálámà tán ni tó wọlé nǹkan kan náà sáà ni mú àwọn náà mọ́lẹ̀ tí nǹkan bá mú ọmọ náà lónìí ó ṣe jójoojúmọ́ ó ṣe jójoojúmọ́ ó ní nǹkan kan tó yẹn náà fi làlẹ́ lórí ọlọ́run bó sì padà tú àṣírí rẹ̀ bí òtúláyé òtúlá òkè àmọ́ ànitọ́lọ́run ti torí rẹ̀ dá wa nìkásínà gbogbo àwọn nǹkan àyàbá wọn máa ba tèèyàn jẹ́ ni téèyàn bá ṣọ́ra torí ẹ̀ máa kíyèsí o kí ló gbé wọlé rẹ bákan náà àwọn tíra ti ń sọ nípa abọ́kùn àwọn òwe ti ń sọ nípa abọ́kùnrin bó ti ṣe ń bóbìnrin lò lóríṣiríṣi ẹ gbọ́dọ̀ gbé wọlé yín o tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ bàtà ọmọ yín jẹ́ o ha ẹ wá kú àsìkò tẹ kú sí àwọn ọmọ òun pé ah olùmọ̀ ńlá ń bàbá wa ah ẹni rẹ ń bàbá wa èèyàn dáadáa ń bàbá wa níbi káràkátà àkọsẹ́ni tó lóòótọ́ tó bàbá wa ẹ̀sìn lápá lára bàbá wa àwọn máa ń túlé lẹ́yìn ikú yìí sẹ́wọ̀n kókò sáàsìrì ma wọ́n á ń túlé wọ́n á bá wọn kan burúkú pé ẹ́ asọ́daràn bàbá yìí náà ṣé dáàdì ló ń wo àwọn nǹkan wọ̀nyí óò óò ọlọ́ọ̀ni kọ́ lọ́mẹ́ntì ó ra pé á máa wọ̀ sẹ́wọ̀n kó yóò di bẹ́ẹ̀ nígbà tó ọmọkùnrin máa ń sàdúrà ọlọ́mọba àforíjì bàbá wọn ọlọ́mọba àti bàbá wo bàbá wo bàbá wo bàbá kúrúkù bàbá bàbá rúdù bàbá ọ̀daràn bẹ́ẹ̀ ni àwọn náà rí sọ torí gbogbo tó ń gbé pamọ́ yẹn kọ̀ọ̀kan fi kú ni tó bá ti kú gbogbo ẹ̀ làwọn ọmọ rí torí ẹ má gbégbé kúgbé wọlé yín ntí oníjọ́ ọmọ ó lè ṣàdúrà fún yín ẹ má gbé wọlé yín o nínú tí tí máa jẹ́ àṣìṣe ilé táwọn òbí tí wọ́n máa ṣe tí wọ́n máa fi bàtọ́ máa wọ́n jẹ́ onú ẹ̀ ní kọjá pé gbogbo gbà ìjà náà ní láàrin bàbá àtìyá ìwà àtìyàwó rẹ̀ tó bímọ fún ọ gbogbo gba ìjà yìí náà ni láàrin wa tiẹ̀ àwọn ọmọ tiwa àmọ̀ gẹ́ẹ́ wọ́n tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀rẹ̀ o wọ́n tún bẹ́ẹ̀ o jẹ́ tètè jáde ńlé ẹ̀rí pa àwọn ọmọ òní fìdí malé àwọn ọmọ yọ ọmọ kọ́ma àwọn ọmọ ọ̀dẹni tó ṣe pé ń wo àwọn òbí wọn páwọn òbí játijàti kan làwọn eléyìí ẹ̀kọ́ wo wa lè fẹ́ kọ́ ma nígbà tẹ́yìn bá ń jà tí ó ọmọ létí kọfẹ́ẹ̀sì ẹ̀sìn máa kíyèsí o ẹni méjì kì í jà kẹ́nìkan ọmọ sọ̀rọ̀ jágéètì ẹnìkan ó sì sọ náà ni ẹnìkan ó sọ ní tí ọ̀yọ́ kọ́ sọ táwọn ọmọ bá fi lè fetí ká tó bá yẹ kí bàbá lọ sọ sí ìyá wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní wò ìyá wọn pé ah, àṣeyàn burúkú bẹ́ẹ̀ ni ìyá wa tó bá yẹ pé ìyá lọ sọ sí bàbá wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní wo bàbá wọn pé ah àṣeyàn dátidàti bàbá wa torí pé àwọn gbàgbọ́ pé bàbá ma màmá ju àwọn lọ ìyá sì ma bàbá ju àwọn lọ torí de eléyìí gbogbo ń tẹ́ bá fi lè sọ nípa èkejì yín táwọn ọmọ yín bá fi lè fetí kọ́ ọ àti túnṣe kì í rọrùn ma ìdí inú ló fi jẹ́ pé wọ́n gbọ́n púpọ̀ àwọn ta ni ọkọ àtìyàwó tó ṣe pé tí wọ́n bá ṣe wọ́n bí ìjà wọ́n ti máa jẹ́ káwọn ọmọ sùn náà wọ́n ti máa jẹ́ káwọn ọmọ sùn náà àbí kí wọ́n ti jẹ́ káwọn ọmọ wà nílé ìwé náà àbí káwọn ọmọ wà nílé kíó náà tó kó àwọn nìkan lé ṣègbà pé kókó àwọn nìkan lé kó lè lura wọn pa o but ó ti kọ àwọn nìkan lébò tí ẹ fẹ́ bu ìrìnàjò kóbìnrin mi náà lẹ́kọ̀ọ́ bọ́kọ bá ti ń wí lọ náà wì hẹ́n bó náà bá fẹ́ sọ tiẹ̀ kó sọ ń gbà táwọn ọmọ òsín bẹ̀ ọ̀sẹ̀ pẹ́rẹ́ nítorí kó mú bàjẹ́ pé ẹ̀yin lẹ́yìn fọwọ́ ara yín bàtà àwọn ọmọ yín jẹ́ nínú nǹkan táwọn òbí tún máa ṣe tí máa bàtọ̀ máa jẹ́ òun náà ní kọjá pé òbí kò sojú kan kò sojú kan ọdún méjì nínú àlàdà tí wọ́n ní àwọn ní ẹsẹ̀ òdodo àwọn ní sì tún parọ́ àwọn ní ọ̀yẹ̀kẹ́ ẹ̀jẹ̀ ní ìfọkàntán àwọn ní sì tún jàǹbá àwọn wọn ní ọ̀yẹ̀ká dúró dọ́gba àwọn náà wọ́n sì tún sekú ni wọ́n ń sẹ́yẹ ókè tó bá jẹ́ bẹ́ẹ̀ ewu lẹ́ fẹ́ kọ́ mọ́ mú ẹ̀yin lẹ́ ní kó sòdodo ẹ̀yin lẹ́ ń parọ́ sódodo tẹ́ n sọ pé kọ́ ọmọ ọmọ sọ ni kọ́ sọ ni àbí èyí tẹ́yìn ń lò tọ́jẹ́rọ́ torí ẹ̀ ń tẹ́ ń sọ pé kọ́ ọmọ ó ṣe òun náà lẹ gbọ́dọ̀ gbìyànjú láti máa ṣe tìyín náà ẹ̀kọ́ tá a máa kọ́ ọmọ gan ẹjẹ́ ọjẹ́ ẹjẹ́ ajẹ́ ọjẹ́ pé ìwà wa tọmọ bá ń wò ti tú torí kọ́ máa gbàgbọ́ pé kò sẹ́ni tó da tó bàbá àtìyẹ òun láyé yìí nígbà tẹni táwọn àwòkọ́ dáa jù tó ń bá jẹ́ pé òun lọ́ bá lùmọ̀ jù bó lẹ́ ń fẹ́ kọ́ mọ orí ọmọ ọmọ kọ́sí òbí rẹ̀ nítorí pé ń wo pé àwọn náà lẹni tó yẹ kó òun wà àwòkọ́sí àsìkò tẹ̀ máa ń ṣe dáadáa ẹ kú oríire lára ọmọ yín o tó bá jẹ́ pé èèyàn bú bá ní ẹ kú orí ibú lára ọmọ yín torí pé tẹ̀ ń ṣeun iná lọ́mọ ọmọ ṣe kọ́lọ́wọ́n bó fún wa ní dáadáa sí. bákan náà nínú àṣìṣe táwọn èèyàn ń ṣe eléyìí tí máa bá tọ́mọ jẹ́ òun náà ní ká fi ọ̀rọ̀ tọ́jú ọmọ ká fi lé ọmọ ọ̀dọ̀ lọ́wọ́ à ń ṣiṣẹ́ bàbá ń ṣiṣẹ́ ìyá ń ṣiṣẹ́ kò sẹ́ni tó rójú tọ́ra ńgbà tá a bá sì bí wa nítorí ọmọ là ń ṣiṣẹ́ ọmọ torí àfi títọ́jú rẹ̀ sílẹ̀ fún ọmọ ọ̀dọ̀ irú ọmọ wo lẹ́ ń fẹ́ kún ọ̀yà lọ́pọ̀lọpọ̀ ìwádìí ìwádìí ti fi hàn bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ títí wọ́n bàjẹ́ nílẹ̀ ayé yìí lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé lónìí àìkò rí ojúráyè ìyá tọ́jú wọn àìkò rójúráyè bàbá tọ́jú wọn fífọ̀rọ̀ títọ́jú ọmọ ilé ọmọ ọ̀dọ̀ lọ́wọ́ ńlọ bàtọ̀pọ̀lọpọ̀ ọmọ jẹ́ lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé lónìí ẹ̀yin ti lọ síbi iṣẹ́ bàbá ti gán mọ́tò ìyá náà ti wọkọ̀ alájàpá lórí pé torí àwọn ọmọ náà ni kẹgbọ́rọ́ torí àwọn ọmọ ni ẹ sì ń ba tàwọn ọmọ jẹ ẹ wá fa àwọn ọmọ sílẹ̀ fọmọ ọ̀dọ̀ tẹ nílé ọmọ ọ̀dọ̀ yẹn nítorí òun bá mà náà ni ọmọ mà dáa iná mà bí ọba sì dáa iná ọ̀rọ̀ sórí ètò sì pọ̀jù ní pé ètí ọ̀dà ni wọ́n máa kọ́ ọmọ o ètí ọ̀dà ni wọ́n máa kọ́ ọmọ kọ́dà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀dọ̀ òun lọ sọ ọmọdé àṣebàjẹ́ lọ́sọ̀dà sí ránù torí pé òun ló fi kọ́ tọmọ náà fi di pé òun náà ra gbálẹ̀ ìranù ṣíṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀dọ̀ òun ló tírèèni ọmọ tọmọ fi dọ̀tá fáwọn òbí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀dọ̀ òun ló kọ́ ọmọ tóun pẹ̀lú ọmọ fijọ́ kó dúkìá àwọn òbí tí wọ́n fi ń kó jáde lé láì jẹ́ pé àwọn òbí mà sí kó tó wá di pé ìgbà tí ilẹ̀ di pọ́ fẹ́ẹ̀rì làwọn òbí tó wá mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ torí ìdí eléyìí ká máa fa àwọn ọmọ wa lé ọmọ ọ̀dọ̀ lọ́wọ́ páwọn ni wọ́n máa bá wa tọ́jú ẹ̀ aburú ńlá ni o eléyìí tí ó sì yẹ gbogbo onílàákà ẹ̀ aburú ńlá ni eléyìí tí ó yẹ gbogbo ẹni tó bá nílàákà ẹ̀ ìwọ obìnrin ní ìgbà tó ti wọlé ọkọ tọ́lọ́wọ́n bá bá fi lè sàánù rẹ̀ tó o bá bí ma ọmọ yìí sọ̀mọ̀ pé kó tó bí ọ̀pọ̀lọpọ̀ àdúrà ló ń ṣe sọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ sàrà ló ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ọlọ́run lọ bẹ̀ pé kí wọ́n bá ọbẹ̀ lọ́n ọlọ́run á fún ọlọ́mọ tán ó sì sọ́rí igbe tọ́lọ́run bá fún ọlọ́mọ yìí o ó fún yàn tọ́ ni ó gbé lọ fún yàn wò ni ìwọ ò ní lásìkò tó fi tọ́jú ọmọ báwo ló wá jẹ́ tẹ́kí ń gbà tó lọ́n fún ọ lọ́mọ tán gbà náà lọ́wọ́ wò yí pé kò yọ kò ní dá tó pápẹ́ wọn náà ló sì máa tọ́jú àwọn ọmọ yìí wala hawla wala quwwata illa billah kí gbogbo tó lọ́n bá fún lọ́mọ kó tọ́jú ọmọ rẹ o ìwọ lọ́n fún ìwọ lọ́n obì léèrè tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi iṣẹ́ ilé ayé ilé ìtọ́ra gbálẹ́ iṣẹ́ osu, eléyìí tó gùn lé tó ti torí rẹ̀ má tọ́jú ọmọ kò sí tàbí ṣùgbọ́n pẹ́ mi iṣẹ́ máa gùn ju ẹni tí ń ṣe lọ àsìkò kan ń bọ̀ tó jẹ́ pé iṣẹ́ yẹn gan ò lè ṣe má èyí tá a bá ti ṣe fọ́ọ̀mù wa ní ọmọ ṣẹ́kù òun náà lọ́mọ máa rántí òun náà lọ́mọ sì fi máa ṣàdúrà fún wa nínú àwọn àṣìṣe táwọn èèyàn ń ṣe eléyìí tó ṣe pé ń dá àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀bàjẹ́ sílẹ̀ fáwọn ọmọ òun náà ní ká ra ẹ̀rọ léwá fọ́mà kọ́mọ máa gbé ẹ̀rọ léwá ká fóònù tí wàá jẹ́ fọ́mọdé kékeré kí ló fẹ́ máa fi ṣe bísínẹ́sì wo ni í ṣe tó fi jẹ́ pé yóò fi máa bá káràkátà rẹ̀ lọ eléyìí ò sínú àmì pé bàbá rẹ̀ lówó kò sínú àmì pé ìyá rẹ̀ ó ron jájẹ yàtọ̀ sí pákó àmì ni lórí pé àwọn òbí rẹ̀ ọ̀mẹ́tì kàn nítorí pé kí lọ́mọ tí àchíìfù láyé rẹ̀ tó fi wá jẹ́ pé tẹlifóònù lọ́rọ̀ rẹ̀ kàn ọjọ́ ń bẹ́yìn náà ṣe mánu tí bàbá náà fi rà fún yín èwo lẹ́yìn ọ̀ wá fi ní sí gbogbo àwọn ọmọdé kéékèèké tí wọ́n márùn orí wọn wọ́n mọ̀ wá gbé fóònù káyé torí torí gbóǹkan báyìí ìwọ náà ló ń pè yàn ìwọ náà wọ́n kò mọ ibi tí ìwé ti ń kọ́ kọjú sí kò mọ ibi tí kéwú tí wọ́n fi ń yé ibi tí sí àlùkíbùlà rẹ̀ iṣẹ́ ọwọ́ tí wọ́n ní ọkọ́ akúrí nídìí ẹ̀ ẹ̀ tún fóònù lé lọ́wọ́ èyí ti rí tó jẹ́ pé ńgbà tí wọ́n ń kọ́ yín lẹ́kọ̀ọ́ yẹn kò yé wọ ó lásìkò yẹn sà mo mú ọyẹ kọ́ máa rún orí ara rẹ̀ kọ́ máa yí pé àádẹ́sọ̀kò tó lé ní kọ́ bàa di yẹ̀rì mọ́ni lọ́wọ́ níjọ́ wọn ọ tó wọn gbé fóònù ká àwọn ará fóònù fọmọ àyàn fún wọn bí àkàrà kálukú ọmọ wa ká láti gbà tán ti ra fún wa àwọn ọmọ náà láwọn tún láìsí wọn àwọn ọmọ sọ pé yẹn baba ní fóònù ẹyọ ọkan ọmọ mi ní fóònù mẹ́rin la hawla wala wata illa billah ẹ dákun bó ló ṣe fẹ́ wá yí àwọn ọmọ bó ní ọ̀rọ̀ wọn ṣe fẹ́ gúnrégé kò rọrùn báwo làwọn ọmọ máa gbogbo ìdánwò tí wọ́n ṣe wáyẹ́kì ẹ̀ nákò wọn gbogbo ẹ̀ à wọ́n ẹ̀sẹ̀ gùn nítorí pé ẹ̀yin tẹ̀ ń ṣé fi fóònù ṣe gba iye tí ń jẹ́nu tẹ́yìn fi rí tẹ́yìn fi rí mú tẹ́yìn fi ní kírẹ́dìtì nígbà tí àwọn ọmọ ayé ìsìn tẹ́ pé fóònù ni wọ́n tún lè pé lọ́wọ́ àwọn browse àwọn browse lórí internet because gbogbo títí tí à ń sọ it's just rubbish it's just nonsense òun á lọ sí Google òun á Googleize ẹ̀ irọ́ lásán Google kọ mìíràn ni. níbi tó ṣe ipe ẹni tí ó kọ tó ń gbọ́rọ̀ rẹ̀ tí ó là yí ọ tí ọ̀gá yí ọ ń bẹ rẹ̀ o ó yí ọbẹ̀ wa lọ́lọ́ gọ́gù gọ́gù kọ̀ sẹ́yìn mọ̀ pé gbogbo nǹkan yẹn àìmọ̀kan ni wọ́n ní gbogbo internet internet ayé internet la wà nígbà táyé da internet tó wá gbìyànjú máa ń research tí ẹ bá máa ń kọ̀wé lódodo ẹ mọ̀ pé lásán ni gbogbo tẹ́ pè yẹn yọkàn fún ọ lóye lásán ni kìí sùn ní kìí sùn ní tó lè mú ṣé rìsáàcì tí wọ́n rí íńtánẹ́ẹ̀tì ló dúró sí abẹ́ni tí wọ́n ń ṣe rìsáàcì lọ́dọ̀ àwọn òyìnbó wọ́n jókòó sínú library ní twenty four hours àwọn máa gbé gọ́gù ka kálukú máa náà náà mọ̀ ń browse ni mọ̀ ń browse ni ọ̀n tó bá ti sọ òyìnbó browse wọ́n máa gbé akéènì ara ara ara oko ni wọ́ọ̀ tí ì lajú irọ́ lásán irọ́ lásán torí di eléyìí eléyìí ò sínú fáǹsì kò sínú pọ̀ fẹ́ràn ọmọ bọba rárá kúra fọmọ síbẹ̀ ẹ̀ mọ̀ pé ansẹ̀tì náà làwọn máa ń gbé ká lónìí tó fi di pé blue film ni wọ́n ń wò ń bẹ̀. ẹni pété máa ti máa ọ́ kálukú ti máa gbé tiẹ̀ pamọ́ kí ni tó ń wọ́n bẹ̀ tó ń gbé pamọ́. la ilaha illallah olùkọ́ ń kọ́ ọmọlẹ́kọ̀ọ́ nu class àwọn sì ti ṣera wọn kó course pé wá wò tún àwòlé yìí tún àwò fọ́tò yìí tún àwò la ilaha tó tó olùkọ́ bá ti fẹ́ wọ ẹ̀yin ọmọ yìí ẹ̀yin ọmọ yìí àwọn náà sọ pé ìwọ bàbá ìwọ bàbá yìí wọ́n bá ti kọ́ pakọ́ irú àwọn ọmọ báwọn bó wọn ṣe fẹ́ yọ ọmọ gidi orílẹ̀-èdè gan ṣe fẹ́ lọ wájú orílẹ̀-èdè gan ṣe fẹ́ lọ wájú sẹ́rù àwọn ọmọ tí ó tán láṣẹ nù torí ẹ̀ ló ṣe jẹ́ pé bẹ́ẹ̀ bá fẹ́ ra nǹkan lágbàlagbà gan handset ló fẹ́ rà ni tẹlifóònù ló fẹ́ rà ni kọ̀mpútà eh, ló fẹ́ rà ni mọ́tò gan ló fẹ́ rà ni onílàákà èèyàn máa wò pé kí ni mo fẹ́ lò fún kí ni mo fẹ́ kí ni mo fẹ́ ní fún tí n tí mo fẹ́ tìtorí rẹ̀ níhun tó bá láǹfààní ńlọ́yẹ̀ kí n lọ kówó mi rà yé sí pé gbogbo ayé ń rà lásán yé sí pé gbogbo ayé ń rà lásán ìdí nu tó jẹ́ kí tẹ́ bá délé ẹlòmíì n tó fowó rà tí ò ní wúlò fún dọ́jọ́ kú ńlọ́pọ̀ jù ọwọ́ pé bí mo ṣe lówó tó yìí ṣé ó yẹ kémi náà ní nǹkan báyìí ṣé ó yẹ kémi náà ní nǹkan báyìí gbogbo ẹ̀ sì wá ń lora rẹ̀ torí ẹ̀ ẹja kíyèsí o kò sínú pé fẹ́ràn ọmọ yín o tó bá ké business lẹ́ máa ń ṣe tọmọ yín bá yín mójútó business ẹ sì fẹ́ máa ma movement rẹ̀ lẹ́sẹ̀ ra fóònù fún kò sí tó burú bẹ́ẹ̀. bó lọ́wọ́ àwọn ọmọ mi tó ti rọ́jà rà máa bọ̀ wálé o tó ọlọ́wọ́ sọ ọ sọ́kọ̀ wọ o tó gbogbo orí eléyìí kò sí tó burú bẹ́ẹ̀ kọ́kàn lè bá balẹ̀ àmọ́ kí ni tọmọ wa fi fóònù ṣé gbogbo àwọn ọmọ tí ń gbé fóònù kàn wúlò fún òwúlò fún ọ orí ibú wọn fi ń ṣe orí ibú lọ́pọ̀lọpọ̀ fi ń ṣe bákan náà nínú tó tó burú jáì eléyìí táwọn èèyàn tí wọ́n ń ṣe nípa àwọn ọmọ wọn wọn náà ní kéèyàn má kíyèsí ìwé wò lọ́mọ mú lọ́yẹ̀ novel wo ló ń kà yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀kọ́ máa ń kó òyìnbó ni ó ti mọ òyìnbó níwọ̀nba ní ìsìn bí ó sì yẹ ọmọ bú ni nǹkan tí ń train ara rẹ̀ lé lórí ẹ máa wo orú tó ọmọ yín bá ń kà because ẹ bá kíyèsí nǹkan tí máa ń jókòó sí yàn látàn kó tó hàn tó bá hàn kìí ṣe gbàmà so èèyàn máa kíyèsí ìwé wo lọ nkà, ìwé wo ní ń ọmọlẹ́yìn pọ̀ ní sáwọ́ òwe tó ọ̀yá kà èyí tẹ́ ẹ bá lè rí ẹ máa wò nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ yín bákan náà nínú àṣìṣe táwọn òbí máa ń ṣe oní ẹnìkan ẹ má àwọn ọmọ responsible olówó èèyàn èèyàn èèyàn rẹpẹtẹ lẹgbà síṣẹ́ Ọlọ́run sì fún yín náà ó fẹ́ yín náà láwọn ọmọ púpọ̀ bì ẹ wá ní fa àwọn ọmọ yín takò ẹ ní fi wọn ta ẹ ní fi wọn ta kókó àwọn àyè kan níbi iṣẹ́ yín ẹ wá máa fi gbogbo àwọn òṣìṣẹ́ síbẹ̀ àwọn òṣìṣẹ́ síbẹ̀ àwọn ọmọ tí yín wà ń lé àwọn mílíkì àwọn sẹlẹńgẹdọ àwọn jẹdọ wọn jẹ fún wọ́n wọ́n mu mílíkì wọ́n ń jẹ gbogbo ẹ̀ àwọn kan jókòó kalẹ̀ wọ́n wo tẹlifíṣàn twenty four hours bàbá ń ṣiṣẹ́ àwọn òṣìṣẹ́ ń ṣiṣẹ́ sẹ́yìn onílé ẹni kọrí bí sẹ́ni ọmọ tó ń bá àwọn òṣìṣẹ́ bàbá rẹ̀ wí nù sẹ́yìn kẹ́tìrú bàbá ń bá kú ilé sẹ́yìn yóò dorí kodò ni yóò dorí kodò ni gbogbo wàhálà bàbá yóò di tẹni ẹlẹ́ni ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo ẹni tọ́lọ́ ń bá bùkún mọ́ bàtọ́ ọmọ rẹ̀ jẹ́ kó sínú pò nífẹ̀ẹ́ mọ́ àwọn ọmọ rẹ fi wọn ta kókó bí sẹ rẹ ìwọ mójútó bí ìwọ máa mójútó bí tó máa ti kájú òṣùwọ̀n ìwọ dúró ń bì ìwọ wà ń bẹ̀ ọ́n jẹ́ kí ṣe àpèjúwe bó làwọn ó sì máa ṣe bẹ́ẹ̀ ńgbà tó o bá sí ma látòjú rẹ̀ ẹni tó bá rí bẹ́ẹ̀ ṣe òun lọ́rọ̀ ọmọ tọ́ òun lọ́rọ̀ ọmọ tọ́ yéésù pé torí pé mo lówó mo lè gbà yẹn síṣẹ́ kí wọ́n á jẹ́ pé gbogbo ará àta náà ni ará àta náà ni ẹ̀yin ọmọ mi ẹ̀yin náà ẹ̀ bọ́ bẹ́ẹ̀ ẹ̀ bọ́ bẹ́ẹ̀ so eléyìí ọ̀nbẹ nù pé ẹ̀gbọ́n máa jẹ́ àmọ́tẹ́fà ní káwọn ọmọ yẹn ọ̀tá ah, no no mi ìfẹ́ fún wàhálà ẹ̀ máa sọ ọmọ ọ̀dọ̀ fáwọn èèyàn ẹ̀ máa kọ rìsíptì ẹ̀ máa ṣe kí no no no no just ẹ lọ lé ni ah kò sí wàhálà kò sí wàhálà nígbà tó bá dé yọ hàn sí ọ. bákan náà nínú àṣìṣe táwọn èèyàn ń ṣe tí wọ́n fi ń ba tọmọ wọn jẹ́ onáà ní pé tó bá bímọ méjì mẹ́ta ọmọ kan wà náà ní pé àdánwò kan bẹ fún un ọmọ kan wà tọ́lọ́ ń fàdánwò kan ṣe nínú àwọn ọmọ tá a bá bí náà ni irú àwọn ọmọ bẹ́ẹ̀ ó lè jẹ́ pọ́pọ́lọ́ tiẹ̀ lẹ́ irú àwọn ọmọ bẹ́ẹ̀ ó lè jẹ́ pé bóyá ọlọ́run dá ní aláàbọ̀ ara lórí kíkan irú àwọn ọmọ bẹ́ẹ̀ ó lè jẹ́ pé nǹkan kankan sá ó sá jẹ́ àlébù lára tiẹ̀ ẹ má jẹ́ ẹni tí wọ́n máa dá yẹ̀yẹ́ ru eléyìí ńlẹ̀ wájú àwọn ọmọ yòókù o nínú táwọn òbí máa fi bàtọ máa jẹnu kí ẹ kí ni gbogbo yẹn kúkú lè ṣe ìwọ ó kúkú ní rí kan sí ojú ẹ táwọn bí kan lọ jókòó tẹ n bá ti sọ báwọn ẹ ń bàtọ máa jẹnu o ẹ ń bàtọ máa jẹnu torí pé nítorí wọn wí ni ah bàbá mi ò kúkú kò kúkú gbà pé mo lè rí kan sí rí láyé ẹ̀yin tí wọn mọ̀ pé ẹ lè ṣe ẹ̀yin ni ẹ máa lọ sí tẹ bá wá ṣe bẹ́ẹ̀ ọmọ yẹn padà wá di wàhálà sí tí wọ́n fi jọ túká pẹ̀lú kú ó lè jẹ́ pé àwọn ní ọmọ bọ̀ torí pé ẹ̀yin náà lè ti fẹnu ya pátánì sí lágbó ò lè ṣe kankan yanjú gbogbo ẹ̀ gbogbo àgbà kọ́kọ́kọ́ náà kò kúkú ní yọ tó kò sí wàhálà sẹ́yìn kó àwọn míì ọmọ rẹ̀ rìn àsìkò tẹ́ ń bá ń bẹ nìkan jẹ́ àwọn míì tí wọn ò rí bí àwọn ọmọ rẹ̀ rìn ẹ̀ ń dá yẹ̀yẹ̀ rẹ̀ lẹ́nu gbogbo ẹ̀ tó máa ń sì ń dá yẹ̀yẹ̀ rẹ̀ lẹ̀ ṣàṣà wọn ní máa padà gòkè àgbà ojú kan náà ni ọwà ẹ̀yin lẹ bàtì ẹ̀jẹ̀ nù nínú àṣìṣe nù bákan náà nínú àwọn àṣìṣe oní ẹni kéèyàn ọmọ dààmú irú ilé ẹ̀kọ́ wò lọ́mọ mi ọ̀lọ́ kọ̀ dààmú sátì lọ́ọ̀kan sátì lọ́ọ̀kan à tó bá lọ tó bá dé ọ̀pọ̀lọpọ̀ ọrùn wọn oríṣi nǹkan mìíràn wọn máa yà èèyàn gbọ́dọ̀ mójútó ilé ẹ̀kọ́ òun fẹ́ fọ́ ọmọ mi sí kí ló dé tí mo sì fẹ́ fi bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ mà ọ̀pọ̀lọpọ̀ lọ́wà tó ṣe pé mú ọmọ rẹ̀ ọlọ́fi sílé ìwé àwọn tí ì mùsùlùmí ọmọ wa délé ọmọ wa sọ pé àmì lórúkọ jésù ha ó lọ sí jẹ́ bẹ́ẹ̀ yẹn no ni no no no àwọn ọmọdé kékèké nìyẹn kò sí kíni ara tó ń kọ́ wọn lásẹ̀mblì nìyẹn àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọmọ bá lòun ò ṣe islam mọ́ talẹ́ni tó ti lọ bẹ̀ bàbá àtìyá rẹ̀ ni ẹ̀yin wá sọ pé no this education education wà ní lórúkọ jésù èmi ń béèrè ni education lélẹ́yìn àbí wọn build yẹ lórí pé at the end of the day ẹ padà parí rẹ̀ sí kíni sípẹ́ yín náà dọ̀kan nù àwọn. tòtá wa lọ́sọ̀mọdì bẹ́ẹ̀ bàbá ni bàbá kò ní sàlùbáríkà tí ń tara rẹ̀ jẹ tọ́lọ̀ ọ̀fọ̀ síbi tọ́mọ ó ti sori ibú rọrùn. owó làwọn gbà owó ni mùsùlùmí náà gbà mùsùlùmí ò sì ní bà tọ́mọ rẹ̀ jẹ́ wọ́n tún tọ́mọ rẹ̀ sí i ẹ tó mo bá lọ léwu àwọn mùsùlùmí yẹn ẹ wọn máa kọ lẹ́sìn wọn máa kọ kínní yóò tún máa kéwú mi fẹ́ràn kéwú tèmi ẹ ó lóun ọ̀fẹ́ràn kéwú ẹ sì ti mà bọ́lọ̀ ń ṣe yẹn tó o bá ti fẹ́ dáadáa ọ̀fẹ́ ẹni tó rí tí ọjà torí di eléyìí báyìí ẹ kíyèsí lẹ́ ń fọmọ sí torí ẹ̀yin náà lẹ́ ń rú ẹ̀yin lẹ́ ń ẹ̀yin lẹ́nu bá ma máa ń jẹ ó mú ọmọ lọ sílé ìwé kan tó yẹ pé láti kékeré wọn ti ní kí wọ́n máa wọ ti máa síra alẹ bọ́ba parí ńkọ́ kí ni ọ̀dà àǹtí síra síra alẹ náà ni ọ̀wá tẹ́rú tí ó fún jọ́nà wọn ò bí wọn ò bí ìdínú sànú ọba bá àwọn ọmọ ha sista bẹ́ẹ̀ ṣe múra yìí ọ̀dà ibi mùsùlùmí lẹ́yìn ibi mùsùlùmí mùsùlùmí lòun but I was not trained to be to be to to to be using hijab ah ok hijab ló yẹ kí mùsùlùmí máa lo kíníkan kíníkan lọ lónà bá dìpọ̀ gba hijab sẹ́mi kí tí wọ́n bá padà délé ogun ni bàbá tó ti train ọmọ láti máa rìn òwò wọn kọ́ kí razor blade bọ́nú hijab rẹ̀ tí wọ́n já wẹ́lẹ́wẹ́lẹ́ tí wọ́n bàjẹ́ pé kíni wọ́n ta ni kọ́ máa rìn òwò kọ́ máa wọ pátákà yìí polókè lọ wá dédé hijab láwọn òbí kóbi torí de eléyìí ẹ kíyèsí o ẹ má bàtà àwọn ọmọ yín jẹ́ o bàbá sílẹ̀ ayé tán sẹ́l kìyàmà o ẹ má jẹ́ káwọn ọmọ fún yín lọ́rùn jọ gbẹ̀ndẹ̀ kìyàmà ìwọ bàbá lọ bà tèmi jẹ́ ìwọ bàbá lọ ṣe tèmi báyìí ìwọ bàbá yìí kò ní dáa fún ọ kò sí pé njọ gbẹ̀ndẹ̀ kìyàmà ni torí bá ṣe fún ọ náà kò ti dáa fún ọ tẹ́lẹ̀ náà torí de eléyìí ká kíyèsára bákan náà ọ̀pọ̀lọpọ̀ náà ni tó bá fọmọ rẹ̀ sílẹ̀ ẹ̀kọ́ kò ní wá wádìí bó lọ́mọ òun ṣe wọ́n kàn ń retí kílé ẹ̀kọ́ la orí ọmọ kọ́ rọ̀ mà sí ni kò lè ṣeéṣe ilé ẹ̀kọ́ ń gbìyànjú ni ẹ̀yàn wọn àgbà àtẹ̀yìn àti ilé ẹ̀kọ́ ẹ wàá jọ máa wò bó lọ́mọ ń ṣe kí lẹ́yìn pẹ̀lú ọmọ náà ń ṣe lé tí ò jẹ́ kẹ́kọ̀ọ́ wọ ọmọ lórí bó lọ́mọ ń ṣe léèwé tó fi jẹ́ pé tẹ́yìn náà ń bá ń ba ṣe revision lé kí wọ́ lórí so pẹ̀lú bẹ́ẹ̀ ká fọwọ́ wọ́wọ́ lọ́wọ́ ó sì àmọ́ kò sílẹ̀ ẹ̀kọ́ kan láyé tẹ́ pé ọwọ́ pọ̀ fún ọmọ bẹ̀ lọ́mọ bá dolùmọ̀ kò sí from a to z ilé ayé kò sílẹ̀ ẹ̀kọ́ náà ilé ẹ̀kọ́ kan máa ń fún ní kọ́kọ́rọ́ ni ẹni tó bá máa lò ló máa ní ẹni tó bá máa Oxford University lọ irọ́ lásán náà Oxford University irọ́ lásán it's just a building wọ́n sì kó tíra wọ́n Se ilé àtiwé ní sọ̀yàdọ̀lùmọ̀ rárá o ìwọ náà bọ orí ara rẹ sọ̀rọ̀ pé sí mo wá ṣeré ń bì ní àbí mo wá kẹ́kọ̀ọ́ ẹnìkan sọ pé aljamiatul islamiyya ní almadina islamic university ní madina anabi ló ń lọ níwọ̀n anìkíni ọmọ pé aljamiatul islamiyya ilé lásán ni wọ́n kọ́ sílẹ̀ tí wọ́n sì kó tíra sáwọn library lọ wọ́n sì láwọn olùkọ́ ń bẹ̀ eléyìí ọ̀sọ́dọ̀ olùmọ̀ torí wọn ò ní la orí rẹ̀ kán kó mọ̀ síbẹ̀ wọ́n ló de sòkòtò rẹ̀ kó le kí ló gbé mi wá bì sí mo wá wòran ni sọ̀wọ́n lọ́bàárà rẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ilé ẹ̀kọ́ yòókù rí láyé èèyàn lè yóò múra ó múra kó le báyìí ló sì máa ń dáa fún yàn nínú àwọn àṣìṣe òun náà ní bọ́pọ̀lọpọ̀ òbí bẹ́ẹ̀ sì máa gbèjà àwọn ọmọ wọn níwájú ọmọ wọn máa gbẹ̀rí wọn jẹ́ níwájú wọn aburú lélẹ́yìí o kọ́ máa gbẹ̀rí ọmọ jẹ́ wájú ah mo ti ma ìwọ ọ̀jẹ́ ṣe báwọn wọ́n máa mi ẹ́ tọ́ lọ́ máa sọ bẹ́ẹ̀ fọ́ ọmọ ọmọ máa ń bàjẹ́ pinni wọ́n máa bàjẹ́ pin ni torí délé kọ́dà bọ́ máa ṣe dáadáa ẹ má jẹ́ ọjẹ́ pé wájú rẹ̀ lẹ́tì máa yìn torí kọ́ ọmọ ọmọ bàdí pé tiẹ̀ bàjẹ́ aqulu qawli hadha astaghfirullah al-azim li wa lakum fastaghfiru innahu huwal ghafurur rahim. واشهد ان لا اله الا الله وحده لا شريك له الملك الحق المبين واشهد ان نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله dájúdájú òfin ọlọ́wọ́n bá nínú ṣẹ̀ríà ẹ̀sìn islam ó fi yé wa dájú pé àjàkáyé àrùn tó bá ń ṣẹlẹ̀ lágbọ́n abìkan ńṣe ló ṣẹlẹ̀ o látàrí ẹ̀ṣẹ̀ àwọn èèyàn ọlọ́run wa máa tara àjàkáyé àrùn bẹ́ẹ̀ yóò fi palẹ̀ àwọn kan kúrò yóò palẹ̀ wọn mọ́ kúrò lókè pẹ̀ yóò dín àwọn èèyàn yẹn kù kúrò lókè pẹ̀ bóyá àwọn ẹni tó ṣẹ́kù wọ́n tara bẹ́ẹ̀ wọ́n kọ́gbọ́n àwọn náà jìnnà sáwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ bí wọ́n bá tiẹ̀ jìnnà sí pátápátá kí ìwà ẹ̀ṣẹ̀ ó dínkù eléyìí ó sábàbí tí àjàkáyé àrùn tó fi máa ń ṣẹlẹ̀ ọ̀dọ̀ wọ́n wa jàmáà pé tí àjàkáyé àrùn bá ṣẹlẹ̀ ẹnikẹ́ni tó bá ṣẹlẹ̀ nílùú tó wà kò gbọ́dọ̀ jáde nílùú yẹn o ẹnikẹ́ni tí àjàkáyé àrùn tó bá ṣẹlẹ̀ nílùú tó wà wọn ò gbọ́dọ̀ jáde kúrò nínú ìlú yẹn lọ síbòmí ẹni tí ń sin bọ̀ látòde láti ibi tí ò ti sí àjàkáyé àrùn kò gbọ́dọ̀ wọnú ìlú tí sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa ẹ bá gbọ́ tẹ́ ẹ̀ sì wà nínú rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ jáde kúrò nínú rẹ̀ tẹ́ ẹ̀ bá sí nínú rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ wọbẹ̀ eléyìí jẹ́ láti fi wá ìsọ̀ torí pé ní tó súnmọ́ oní ẹnikẹ́ni tó wà ń bẹ̀ ní ìgbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ tárùn yẹn tí ó bá ti mú àwọn èèyàn tó bá wá bá níbi tárùn yẹn ò sí gbogbo wọn máa rí sá nígbàgbọ́ pé ń bẹ lára tiẹ̀ náà torí ẹ̀ kúkú jókòó sínú ibi tó wà pọ̀ bọ́lọ̀ ń dúró. kó sì gbàgbọ́ yìí pé ntọ́lọ́wọ́n bọ̀ bá kọ pé yóò sí ọ kò sí bó ṣe lè sí ọ ẹni tí ohun wàá ti wọ ọbẹ̀ ìtọ́ dájú ni pé kọ́ má wọ ọbẹ̀ o torí kọ́ má jẹ́ pé wíwọ ọbẹ̀ ní òfin wàá fi lọ fara kásá àjàkáyé àrùn yẹn eléyìí jẹ́ ẹ̀kọ́ tẹ́sán Islam mú wa eléyìí tó sì ṣe pé tá a bá lò lọ́kọ̀ọ̀kan wa àti lápapọ̀ wa àti níjọba Ọ dájú pé irú àrùn bẹ́ẹ̀ kò ní ráyè tàkà kò ní ráyè tàkà rárá tó bá ṣe pé ńgbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ nírú nàìjíríà wa yìí ló bá jẹ́ ẹni gbogbo ẹnu bodè rẹ̀ ni tí ń sọ ẹni tó fẹ́ wọlé tó sì ń kìlọ̀ fẹ́ni tí ó jáde ó pé irú sóyà kí sóyà tó kó wá bá wa yìí báyìí kò bá ti rọ́nà so ṣùgbọ́n ẹ̀yin mọ̀ pé lórílẹ̀‐èdè tiwa gbogbo nǹkan pátá ló dẹnu kọlẹ̀ àfi lọ́wọ́ sànù wa àwọn ọ̀dààmú fọ́pọ̀lọpọ̀ àláfíà aráàlú ẹ wọ́n fẹ́ ń pààyàn náà dànù náà ti ń pààyàn lónìí kí ló ṣẹlẹ̀ kí nìjọba rí ṣe kátó wá párùn kó tó máa pààyàn ibi tó bá lè pààyàn dé náà ni ọba jẹ́ bẹ́ẹ̀ kí ń wo ọ̀ràn tí sóyè olórí ibú fi kó wọlé sóyè olórí ibú kó gbogbo ẹni tó bá wọ bàálù tí wọ́n jọ sọ̀kalẹ̀ ní nàìjíríà àwọn náà ń ní ibi tíjọba ha wọn gbogbo ẹni tí ó bá ní ìfọ̀rọ̀wérọ̀ ní airport ní pápá ọkọ̀ òfurufú àwọn náà ti dẹni tí wọ́n kó síbi kan báyìí ọsibítù tí wọ́n gbé lọ ọlọ́kọ̀ tó gbé lọ ọsibítù òun náà ti dẹni tí wọ́n há mọ́bì a to ti dẹni tí wọ́n há mọ́bì kan báyìí a sì ti rí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn táàrùn burúkú yìí náà ti hàn lára wọn ẹnì karùn-ún ló ti kú báyìí. torí ẹ abẹ́ òfin ọlọ́wọ́n bá ti wá ká ti sọ́ra fáburú kọ́mọ̀sí wa ó pé ju kó wá dé tán ká wá máa sá sókè sódò. ọ̀dọ̀ wọ́n wá jẹ̀mọ́ mọ́kúra rẹ̀ kọ́ ọlọ́run lọ sí Sierra Leone Sierra Leone kan o àbí Liberia o àbí Guinea Conakry o kò ní agàrí ń tà lọ́hùn wọn a máa kó gàrí kí ẹ gàrí lọ́n owó gegege wọn rà gàrí kíni ọlọ karùn karùn ó tún kó wálé má lọ bá kó tí ọ̀dà wa o ó sì dánwó àwọn ẹ̀ṣọ́ asọ́bodè kọ́ fojú sí bodè dáadáa ta ni ń wọlé ta ni ń jáde torí pé ẹ̀dínmú tí aburú kan bá ń ṣẹlẹ̀ bọ́lọ̀ ń ṣe dáwọn ka èèyàn àwọn ìfẹ́ kọ́ ma lọ́dọ̀ àwọn tó ti bẹ̀rẹ̀ wọ́n fẹ́ ta fún gbogbo kálukú ni ó súnmọ́ káwọn kan wà láwọn orílẹ̀-èdè tárùn burúkú yẹn ti ń jà nísìn tó yẹ pé yóò wú àwọn náà pé kọ́ tàn kábíkíbi gẹ́gẹ́ bí sóyà yẹn ṣèṣe àwọn mìíràn ọmọ wọlé láti wọ orílẹ̀-èdè pàápàá nàìjíríà yìí ẹ ti pọ̀ jù ni wọ́n ń wí nípa wa wọ́n mọ̀ wá wá gbogbo ọ̀nà láti dín wa kù kọ́lọ̀ wọn dákun kọ́ o kí gbogbo wa máa pariwo rẹ̀ ebola ebola ebola ebola kò sí báyẹn náà torí kọ́mẹ́tì kọ́ aláfẹnu wa ọ̀dà ẹ̀ sì ní yé pariwo rẹ̀ sẹ́mi kọ́ àbúkátà láti lọ ìlú òkèèrè aráàlú náà àbúkátà láti wá sọ́dọ̀ wa àbúkátà láti wo ore lọ àbúkátà kan kó ore wá dọ̀ wa pàtẹ́ bá ti ń pariwo àrùn burúkú yẹn ẹni tí wọ́n wọ̀ ní wa mọ̀ táwọn náà bá fẹ́ wọ bòmí ó tiẹ̀ lè kú bá ṣe hajj tó yẹ kí wọ́n sọ pé ká má wá hajj torí kí ni ń bẹ nílùú ebola torí rẹ̀ ẹ apariwo rẹ̀ wọ́n bá ẹ apariwo rẹ̀ wa ń kíyèsí èèyàn márùn péré ló kú kí ni ìtumọ̀ pé ti wà kọ́lọ̀ wọn bá a sẹ́ bẹ́ẹ̀ bákan náà kò sínú pàǹsọ́ra fún kí wọn máa ṣe asalaamu aleykum kọ́ náwó sí ọ aleykum salaam aleykum salaam ọmọ ajuwọ́ sí pé kí ni pé torí tẹ ẹ bá bá wọ́ ó lè ta fún ọ ṣé ìwọ ti rí kó ní ni ó ní ẹjọ sórí ìgbà tó bá dá lójú náà ọwọ́ amínì pé gbogbo wa náà la nínú tontori dèrè bẹ́ẹ̀ sẹ́ ń bá gbèsè ayé lọ ní rọrùn ni ẹ máa bá lọ ẹ má sọra sáfẹ́ nìkan títí tẹ́ fi rí pé ọ dàbí ìgbà tí tára bá ti ń gbóná lábàádì tí ìbàkíbà bá ń múyàn lójijì fèrú eléyìn ẹ lè sọ́ra fún kò sì sí nínú pẹ́ ń sọ́ra fún kẹlẹ́ lọ mọ́sálásí má lórí wọn ti ní jẹ́ bá ti wà ní ibi táwọn èèyàn ti pọ̀ kí ní òun ó súnmọ́ abẹ́rẹ́ nǹkan mẹ́wọ̀n ọ̀dà ajẹ́pẹ́ ẹ̀ ní dé stadium mọ́ o ẹ̀ ní dé gbogbo ibi tẹ́ ń lọ tẹ́ ti pọ̀ mọ́ o kẹ́ má kó bá mọ́sálásí o torí ẹ̀ ẹ̀sìn ọlọ́run bá ti wá nù o ẹja mójútó ọlọ́run jọ dáa fún aláìkó dáa fún alálùkíyàmà àrùn burúkú ọlọ́run bá má fi bá wa jà àwọn ẹni tí àdánwòrú rẹ ti bá lórílẹ̀‐èdè àti láwọn ìjọ àti láwọn èèyàn kọ̀ọ̀kan ìwọ ọlọ́run dákun bá wò wọ́n sàn ọlọ́run bá wò wọ́n sàn ọlọ́run mú àrùn náà kúrò lára wọn kó di nǹkan gbàgbé àwa tí ò ti ṣe má àmà má kí àrùn náà má wà ọlọ́run ọba kó bá wa fọ àwùjọ wa má kúrò nínú gbogbo àìdáa káwọn rántí pé nínú tọ́lọ̀ máa fi gbàdúrà àwọn ẹrú ẹ̀ tí sì máa fi sànù wọn oná nìkan pọ̀ ní ma salatu fa nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run àtàwọn màláíkà rẹ̀ náà salatu fún Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم عز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا اللهم اشفنا اللهم اشفنا اللهم اشفنا وأبعد عن مجتمعنا الوباء والبلاء وسوء المحن والسق وسوء المحن والآفات برحمتك يا أرحم الراحمين اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا فسهل اللهم لنا أمورنا اللهم سهل لنا أمورنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم